إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فبتقوى الله تكون النجاة من كيد الأعداء قال الله تعالى إن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا عباد الله إن أكثر علامة على سعادة الإنسان المحافظة على الصلوات وإن أكثر علامة على شقاوة الإنسان التهاون بالصلوات قال الله تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال النبي صلى الله عليه وسلم وذكر الصلاة من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة ويوم القيامة يقول ما قارون ما قارون وهامان والفرعون وأمية بن خلف رواه أحمد والصلاة لا تصح إلا بشروط أولها الطهارة وهي قسمان القسم الأول الطهارة من الحدث الأكبر والأكبر قال الله تعالى يا أيها الذين آمنوا إذا حمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وقال النبي صلى الله عليه وسلم لا يقبل الله صلاة لا يقبل الله صلاة لغير مهور ولا صدقة من غلول الله مسلم والقسم الثاني طهارة الخبث وهي ثلاثة أنواع طهارة البدن قال النبي صلى الله عليه وسلم ومر على قبرين قال إنهما يعذبان وما يعذبان في كبير أما أحدهما فإنه يمشي بالنميمة وأما الآخر فإنه لا يستنزل من الموت رواه أحمد فإنه لا يستنزل من الموت متفق عليه والنوع الثاني طهارة الثوب قال الله تعالى وثيابك فطهر والنوع الثالث طهارة المكان لحديث الأعرابي الذي بال في ناحية المسجد وأمر النبي صلى الله عليه وسلم بفرض المال عليه متفق عليه ومن صلى عالما بوجود النجاسة في بدنه أو في ثوبه أو في مكانه قبل الصلاة فإن صلاته باطلة على القول الراجح ومن صلى عالما بوجود النجاسة في بدنه أو ثوبه أو مكانه أثناء الصلاة فإنه يزيل النجاسة إذا أمكن وإلا بطلت الصلاة لقول أبي سعيد الخدري رضي الله عنه صلى النبي صلى الله عليه وسلم فخلع عليه وخلع الناس نعالهم فلما صرف قال لما خلعتم نعالكم قالوا رأيناك خدعت فخدعنا قال النبي صلى الله عليه وسلم إن جبريل أتاني فأخبرني أن بهما خبثا رواه داود ومن جهل موضع النجاسة من ثوبه فإنه يتحرى موضع النجاسة وإلا يترك الثوب ومن اشتبه عليه الثوب الطاهر من الثوب المتنجس فإنه كذلك يتحرى وإلا يتركهما بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم Thank you. لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد من صلى عالما بالنجاسة فمن صلى عالما بالنجاسة بعد الصلاة فصلاته صحيحة ومن نسي الحدث الأصغر أو الأكبر فإنه يعيد الصلاة لأن الحدث من باب فعل المأمورات وليس من باب ترك المحظورات والمأمور لا يسقط بالنسيان والجهل قالوا بإسم الله العظم العظم كيف يجعل الله جرم ويسي هو لبنه sí gbogbo èèyàn pátá tí ọmọ nìyẹn bá gbé ìdájọ́ kalẹ̀ lọ́sẹ̀ ọwọ́ ara rẹ̀ ìdájọ́ náà yóò fi síbi kan torí pé ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ́ ara ẹ̀ ni yóò rò kó sí ọlọ́ọ̀bẹ ìgbésẹ̀ pé kò sí àǹfààní kankan tọ́ka ẹsẹ̀ nínú lọ́ba dá lẹ́jọ́ fọ́mọnìyàn òun náà ló lè pe ìdájọ́ èyí tó ṣe pé kò ní fìsílì kan kò sì ní ní ẹ̀dín báyìí wọ̀ ọ̀ma. Asọ̀rọ̀ ìjẹ́jẹ̀ fún Anabi wa Muhammad sọ̀rọ̀ ọ̀lọ́wọ́ àdéhùn tẹ́lẹ̀. Ẹni tí ọlọ́run bá tó ń gbé níbi láti lè jẹ́ ìkẹ́ àti àwọn gbogbo àgbàlá yìí bá dá. Ìkẹ́ àti ìgbẹ́lá kí máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn àfàhàbà rẹ̀ àti gbogbo àwọn ajá wọn tẹ́tẹ̀ lé ọjọ́ náà máa wọn títí di ọjọ́ ìgbìlẹ̀ àwọn ìyára. Ìbẹ̀rù ọlọ́run bá wọ́n ti ọwọ́ ìyá àti ẹ̀yìn. Torí pé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run, òun náà lè yẹn fi máa ń dà níbi ìfi ọ̀tá lára okùnfà èyí tí máa ń jẹ́ kéèyàn ọ̀là kó níbi ìsì ọ̀tá kó náà ní bíbẹ̀ wọ ọlọ́run ọlọ́run bá ní pé ṣé bá ní pé sùúrù rẹ̀ ti bẹ̀rù ọlọ́run èyí pé èyí táwọn ọ̀tá tí wọ́n bá ń já lérí yín kò ní ràn yín rárá báyìí wọ̀ ọ̀gá. nínú ẹ̀ka èyí tí ọ̀fẹ́ rẹ̀ lẹ́yìn fi máa ń mọ̀ wípé èèyàn aráyé wá èèyàn sórí rẹ̀.

lórí ọwọ́ à kódà kó máa táìpù lọ yọ pàṣẹ láti lè fi pé òun. sẹ́yìn bá ní àkàkùn irun kọ́mọ̀ yìí pé àpẹẹrẹ dáadáa wípé òun lè lé ayé wá. àti ìyẹn sì wà yìí pé òun ó rí ojú rí ọlọ́run tó bá di ọjọ́ kẹjà sí àmà. àpẹẹrẹ tó ti ga jù sẹ́yìn àfi máa mọ̀ yìí pé èèyàn ò sí ìtẹ̀lé ayé dáadáa kò sì ní àti ìlẹ́ka lọ́dọ̀ ọlọ́run tó bá di ọjọ́ kẹjà sí àmà kò ní kéèyàn máa fi ìyàn ọ̀rá rẹ̀ àdìgbò tiẹ̀ má kí rárá kí wọ́n máa fi wọn kọ́ máa fi nǹkan bíi kò sí pé iṣẹ́ rẹ̀ àti owó rẹ̀ yóò jẹ́ lógún ju ìrùn lọ. torí pé ọlọ́pàá sọ pé irun tó ní kẹ́ ẹ máa kí ẹ̀sà kí ìṣe dáadáa ẹ má fi ọwọ́ tẹ̀gẹ̀rẹ̀ ẹ má fi mọ̀. alájọba Muhammad fọwọ́ máa wà ìwọ̀n sẹ́sẹ̀ nígbà tí ń sọ nípa pàtàkì ọ̀hún ó ní ẹni tí máa ń ṣàkíyèsí irun rẹ̀ dáadáa tọ́lá kò ní ká rẹ̀ irun yóò jẹ́ ìmọ́lẹ̀ àti ẹ̀rí àti tí ó fi là tó bá di ọjọ́ òkèèjì àfìyà ìṣe wọn jẹ fún un. ṣùgbọ́n ẹni tó ṣe pé kò ṣàkíyèsí irun rẹ̀ kìí lákàtún ìgbà tó wù ú ni máa ń kírun kò ní kírun lásìkò rẹ̀ àbí ọmọ jẹ èké rárá àdébìsọ́wọ́ bá wà ìwòsílẹ̀ onírúurú ẹni bẹ́ẹ̀ kò ní sí ìmọ́lẹ̀ yẹlò fà yẹ pé ẹni bá tún bẹ̀rù ọlọ́run tọ́ba rí ẹni tó ti pété kí òun yóò rí pé kò sí pàdé kankan kódà wọ́n máa lo oníran ara nǹkan yìí bí máa jẹ́ kí ara èèyàn ọjà yóò rí pé kò sí màlẹ̀ nínú ọkàn rẹ̀ kò sí màlẹ̀ nínú ojú ẹ̀. anábìyàn muhammed sọ́kọ̀ bá àgbẹ̀ sọ́jà ó ní irú ẹni bí òsì lè là láyé láyé lọ́wọ́ bí ẹjọ́ gbẹ̀dẹ̀ àmọ́ torí pé ní tí ọlọ́run bọ́ kọ́kọ́ yẹ̀wò nínú tẹ́tọ́ tẹ̀síro rẹ̀ fún mànẹ́bí adam òun náà ní irun. kódà òun àti àwọn ògbóǹtarìgì nínú kẹfìrí dábí ló ilé ayé lọ. kọ́rù haman fìlàáwò òbáyé nàkàlẹ̀. àwọn wọ̀nyí ni wọ́n jọ kẹ́kẹ́ wọ inú náà jẹ́ hàn kí ọlọ́run bá jẹ́ ọ̀gbà wà níbẹ̀. bí ń sọ pàtàkì ilé ọ̀hún ti tó a sì ti sàlàyé díẹ̀ lọ nípa eléyìí tó wá kékeré. ṣùgbọ́n ìran yìí kì í ṣe ike yan kẹ̀kẹ́ láì ní sàkíyèsí àwọn òfin tọrọ mọ́. torí pé Islam gbogbo kan ó níbàámu sí bí ọlọ́wọ́ bá ti gbé kalẹ̀ yìí kì í ṣe pé ní ìfẹ́ ló ń kálukú bá ti gbà. ọ̀rọ̀ fún ẹlòmíì nínú ẹsẹ̀ míì kó fi nǹkan tó wù kó fi nǹkan tó wù kalẹ̀ ṣùgbẹ́sì náà ó ní òfin ó sì ní ìlànà àtẹ̀lé kódà bẹ́yẹn kírun tó fi gbogbo ilé ayé yìí kírun ṣùgbọ́n tó dé pé májẹ̀mú kò pé níbi ìran rẹ̀ kò lè jẹ́ àtẹ̀wọ́gbà ìtumọ̀ ẹni pé ọkàn ti wàhálà lásán ni ìyẹn lọ́kọ̀ọ́ ló yẹ sí àwọn onímọ̀ wọ́n máa ń sàkíyè wọ́n máa ń sàlàyé nípa mo ti ti ọlọ́wọ́ bá sọ àti ọ̀rọ̀ anẹ́bí ọmọ ẹ̀mẹ́ sọ́kọ́ bá bọ̀ ọ̀rọ̀ sílẹ̀ àwọn amẹ́jẹ̀mú ló di ọmọ èèyàn sẹ́yìn agbọ́dọ̀ pé tiwájú kótó sọ pé òun ó kí ọyọ́ lálàáfíà. ìkan nínú amẹ́jẹ̀mú yìí ó náà ní à ń sọ lónìí láti tó padà máa tẹ̀síwájú pẹ̀lú bọ̀ọ̀lọ́ ní jọmẹ́jọ. akọ́kọ́ nínú rẹ̀ ó náà ní àtọ̀ ìmọ́tótó ìmọ́tótó tá a wúyè yìí ó pé sí méjì ìmọ́tótó kan wà ló sí pé à ń tẹ̀lé àlàhádẹ̀ ìkánjú wà lọ́jẹ́ àlàhádẹ̀ àlàhádẹ̀ kò ní pé òun náà sì pé sí méjì èyí tó jẹ́ kékeré wà èyí tó jẹ́ nílá wà èyí tó kéré ní gbogbo àwọn nǹkan tó ní pé á padà tó máa sọ lọ́jọ́ iwájú náà tí máa bá àlùwà lájẹ́ bí kéèyàn ló àbí kí ó tọ̀ àbí kí ó wọ sọ́yẹ̀. gbogbo àwọn tó wọ̀nyí tó yẹ bá ti ṣe ìfi jẹ́ hadẹ̀ o ti wà pẹ̀lú ẹ̀yẹ. láì èsì wípé ó tún àlùwàlá sí ọba kírun ìran rẹ̀ lálàáfíà. àwọn èyí tó tóbi wà èyí tó tóbi ní kéèyàn ní sáyẹ́bà bíi kọ́báyàwó rẹ̀ lòpọ̀ lánàá obìnrin kọ́ máa ṣe máa ṣe ẹ̀jẹ̀ bímọ. tí ìbáṣe tí ó sì kó níbi àwọn wọ̀nyí ìtọ́wọ́ ẹ̀. tó ti dàbí kí wọ́n padà máa ṣàlàyé eléyìí náà lọ́jọ́ iwájú pẹ̀lú ìwọ́nà irú ọ̀rẹ́ òde ìlànàfíà ẹ̀ tó máa ń kírun tó ṣe pé oníṣẹ́nàbàlà àdìpọ̀ ọ̀dẹ́ ti wẹ̀ ẹ́ irú ẹni bẹ́ẹ̀ ọkà kírun dàgbàdàgbà torí pé ọlọ́run ọ̀rọ̀ sùhánà wàtàlá àti àlejò Muhammad ọdún ọgbà wà ló sẹ́lẹ̀ ọjọ́ pé wà ní pé má jẹ́ mú ni kí ọdún ní kírun kọ́ màmá dájú wípé tí o bá ti wọ sẹ́lẹ̀ àbọ̀yàtó kó ti àtọ̀dá tó òun bá ní sálábà àbí obìnrin ni tó ṣe nǹkan oṣù òun gbọ́dọ̀ rí pé nǹkan yẹn dá tó ń wẹ̀ síwájú kó òun tó di láǹfààní láti lè kí ọlọ́run kọ́ lọ́sùn máa ń wà sára pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá dìde láti lè kí ẹ̀rí pé ìsọ̀lùwàlá nígbà tí ẹ̀ máa wà ó ti lè ba àlùwàlá yín jẹ́ ẹ gbọ́dọ̀ tún àlùwàlá sí kó tó lè lẹ́yìn rẹ̀. wọ́n ẹ̀ kó ń tó ń jóná bá ọ̀sán kan. bàbá sì ń gbé èyí tọ́jú hadith akbar lọ́sẹ̀lẹ̀ sí tẹ̀lé jálábàlá ẹ̀rí wípé ẹ̀ mára ẹ̀ wẹ̀ síwájú rẹ̀ tó láǹfààní láti lè fi ọ̀. tọ̀hánà ẹlẹ́ẹ̀kejì ìmọ́tótó ẹlẹ́ẹ̀kejì ó lè tọ́jú àlàkábẹ̀ yẹn ní pé àwọn kan tọ́jú ẹ̀gbin kéèyàn mú kú ní àwọn àyè mẹ́ta tó ti fẹ́ kí ọ. alákọ̀ọ́kọ́ òní pé ẹjọ́ fẹ́ kí ọ ọgbọ́dọ̀ màmàdájú pé kò sí ẹ̀gbin lára yìí bí ìtọ̀ àbí igá ọgbọ́dọ̀ màmàdájú bẹ́ẹ̀ pé kò sí lára àwọn tíwájú kó tó kí ọ. torí pé anábì wa muhammed sọ́kọ̀ ọmọ wa yóò fẹ́lẹ̀ ọkọ̀ yá lọ lọ́jọ́ kan ọwọ́ àrísà rẹ̀ méjì àlébi sọ́kọ̀ máa wà ìwọ̀ sọ́sẹ̀ ọwọ́ sọ fún àwọn àtàlẹ́ pé sàárè méjèèjì tẹ̀rí àwọn tó wà nínú rẹ̀ wọ́n ń jẹ́ ìyàwó. nígbà tí àlébi sọ́kọ̀ máa wà ìwọ̀ sọ́sẹ̀ àti wọ́n sàlàyé kí ló ṣokùnfà etí wọ́n fi ń fìyà jẹ wọn àlébi sọ́kọ̀ máa ìwọ̀ sọ́sẹ̀ pípé ẹni àkọ́kọ́ yẹ́n ṣe lè nà mí mà gbọ́ yóò bọ́ sínú ikú yóò lọ wí fẹ́yẹ láti lè fi dá àìmọ̀ lù. àlejò ọ̀fẹ́ tó kò kí o àlejò ọ̀fẹ́ tó kò gbà o ó ń kí wọn gbà wẹ̀ tí ọ̀njẹ́ kó yẹ wáyé pé èèyàn lè máa kí wọn kọ́ máa gbà wẹ̀ iye ò túmọ̀ sí pé ó ti là ń kó níbi ìyá tọ́ba sí pé àwọn nǹkan ní ìtúwà tí ọ̀jẹ̀ nǹkan tí máa ń sokùnfà àyà fún yàtí òfin rẹ̀ láàárẹ̀ òun náà ní nǹkan tí a ti sọ́kọ̀ wọn wà lọ́lẹ̀ tí ó sọ yìí wípé ọmọ ń ṣe òfófó kí máa ń dà ní àwọn èèyàn kí máa ń dà ní wọn ló pẹ̀lú ìṣesí rẹ̀ ìyẹn pàtó yíyá sí pé wọ́n fi àjẹ nínú sàárè ẹni ẹlẹ́ẹ̀kejì láàyè sẹ́ńdé omi ìgbà òbí kò ní sábà kọ́ mára láti lè fi kírun etí ó tó kún fàǹtẹ sí ìyá fi ń jẹun náà nù. abalẹ̀ nílò nínú hadithi hadithi wà nínú sọ̀rọ̀ buhari àti ibẹ̀ ni àwọn onímọ̀ ti sọ yìí pé ìyẹn tẹ́ kó yé wa pé mọ́tẹ̀mú ni kí ni wọ́n yí pé ìsí tẹ̀ mí yálà nítọ́ ni o nígbà ni o ọ̀pọ̀ láàrin èèyàn síwájú kó tó lè láǹfààní láti lè jẹun. orí kéde wa bákan náà yàtọ̀ sí ara aṣọ sẹ́yìn ọkọ̀ òun náà gbọ́dọ̀ là kúrò níbi àwọn èyí. torí bí ọlọ́run subahán wọ̀tá ṣe pé wọ́n ti yára bẹ̀kẹ́ àtọ̀ jẹ́ kí aṣọ rẹ kọ́ wà ní bímá sẹ́yìn ọ̀bá kí ọ títọ́ bá wà lára aṣọ rẹ̀ kò sí gẹ́gẹ́ wọ́n yà wọ́n má sí láti ṣùgbọ́n tọ́lá ti lè fẹ́ kí aṣọ yẹ kí ọ ìtọ̀ yẹ kó ní ara rẹ̀ síwájú kí o tó lè láǹfààní láti ìjọ. ojúmọ̀nà kẹta ó ní ààyè sínú ẹni fẹ́ kí irun gángan òun náà gbọ́dọ̀ là kúrò níbi ẹ̀gbin gbogbo níjẹ̀bi yálà ìtọ́jú àbí gánjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ bí alẹ́bí wa muhammed lọ́kọ̀ ọba wa lè wọ̀sílẹ̀ ọwọ́ àyèmọ́tẹ́lá ti ń jọba. lárúbáwò oko tó wọ́n dá àṣẹ gánà sẹ́ńdé àwọn aróko lọ́pọ̀ ìsábà máa ọ̀pọ̀lọpọ̀ nǹkan. òun kà ọ̀pọ̀ ọ̀nà mọ́sálásí ó sì bọ́ sí abáradá nínú mọ́sálásí ìsọ́kọ́ bẹ̀rẹ̀ sí kọ́. báwo yẹn ṣe kó bodò gà irú ẹ̀rẹ́dẹ̀rẹ̀ dẹ̀wò lélẹ́yìí. àti òun bì ní àlejò sọ́kọ́ wà wà ní ọ̀dọ́là ó ní pé kí wọ́n fi ilẹ̀ kí wọ́n jẹ́ kọ́ farabalẹ̀ tọrọ ìtọ́ rẹ̀ náà. nígbà tó tọ̀ àlejò sọ́kọ́ wà wà ní ọ̀dọ́là ọwọ́ ní kí wọ́n lọ wọ́ omi kí wọ́n fi tí mo fi kàn ọ́. nínú àdìsí yìí àyíkáyà àǹfààní ló pọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé ànábì wa muhammed tó kọ́ bá wà lọ sílẹ̀ ànábì oníkẹ́. àwọn èèyàn gbárata ṣùgbọ́n ìgbárata yẹ ọ̀tá àǹfààní bẹ́ẹ̀ lórí pé bí a ti pariwo máa dípò owó lé bí àyè ìkàlẹ́ ọ̀tọ̀ sí lọ́ọ̀bẹ̀ kan kúkú tọ̀ sí gbogbo mọ́sálásí èmi yóò fi ọba mi fi ara balẹ̀ ìyẹ́pàá tí a ti sọ́kọ̀ lánàá ìgbọ́dọ̀ mi tó fi àwọn alábẹ̀gbẹ́ kí wọ́n filẹ̀ ó ti fi ààyè kan títọ̀ sí náà ní ìbọ́ọ̀mà lẹ́yìn ìgbà náà àyè tó ti wá sọ fún wọn pé ọwọ́ fi arákùnrin yẹn lọ́sẹ̀ wá sálẹ̀ yẹn fún pé ààyè tó rí ìmọ̀tọ́lásì fún èdè ìtọ́bẹ̀ wọn máa kí òun wọn máa ṣe ìrìnàjò ọlọ́run bá níbẹ̀. nígbà nílò yí pé àyè láti kírun ọgbọ́dọ̀ jẹ́ pé ibi tó yẹ ọ́ máa padà sí pé àyè kò ní jẹ́ àyè ẹ̀yìn wa. àwọn títí wọn máa ń tẹ̀lé síyàn nígbà tí èèyàn bá ń àkọ́kọ́ nínú rẹ̀ tí èèyàn bá mọ̀ yìí pé wà láyé tó ti fẹ́ kírun àbí níbi aṣọ àbí lára rẹ̀ tó àti ti lọ nínú ayé àkùrán àti ọ̀rọ̀ nẹ́bí wa Muhammad lọ́mọ bá wà ní ìlú. ṣùgbọ́n ìgbà tí ìmọ̀ wà tó ṣe kéèyàn ó ti máa kí òun lọ ni ọkàn rẹ̀ ti pé ah, aṣọ yìí ọ̀rọ̀ rẹ̀ pé ìtọ́ fásitì níbi tí òun ti lọ àbí òun pé ọmọdé nínú ṣe pé ọ̀tọ̀ ti padà ti jùlọ báwọn obìnrin ti bá lọ́bàjọ́ ti pé wọ́n gbé ọmọ lọ́wọ́ ọmọ ń tẹ̀lé tó a sẹ́ pé ìgbà tó wà lórí irun òní yẹ wà rántí ìgbà yẹn ẹni tí ó bá rántí pé ẹ̀gbín wà níbi aṣọ rẹ̀ àbí níbi ara rẹ̀ àbí láàyè tó ti kírun irú ẹni bẹ́ẹ̀ tó bá láǹfààní láti mú ẹ̀gbín yẹn kú bí ṣe ń kírun lọ bóyá ti fi láàrẹ̀ lọ́rùn sí pé ìtọ́wà bẹ́ẹ̀ kọ́ màmú fìlà kó sí i lórí àbí O wọ ibi ilé ankasi òní ẹ̀dínwà tọ́yìn ọ̀lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ nínú ìrọ̀rùn ní ibi yóò máa kọ̀ǹtínú òórùn rẹ̀ lọ́dún kò ní sẹ̀sẹ̀ kírun máa sọ wípé ọ̀làǹfààní láti mú ẹ̀bí ẹ̀ kú ṣùgbọ́n lọ́wọ́ pé láti mú kú kọjá ti títọ̀ wà ibi àwọ̀tẹ́lẹ̀ ní kí máa aṣọ àbí kó lè pé aṣọ tó wọ̀ gẹ́gẹ́ sí fi kírun òun náà lè tọ́wà tó ike tó bá kọ ìhòòhò ní yóò kú láti lè máa fi kírun irú ẹni bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni kí ọjà rò. kí ni ẹ̀rí wípé tọ́wọ́ sáǹfààní láti lè mú ẹ̀mí kó o ti máa kọ̀ọ̀tínú ìrún rẹ̀? ẹ̀rí náà nítorí pé gbogbo ìdájọ́ kọ̀ọ̀kan lọ́gbọ́dọ̀ rẹ ní ẹ̀rí yálà láti nà kúránà àti láti nà súnà nàbí wa Muhammad sọ́kọ̀ wà ní sẹ́sẹ̀. ní ìjọba nínú hadith ní Abu Sa'id al-Khudri lọ́wọ́ ó wà nínú súnà nàbí ìyàwó. ànábì ń kírun fáwọn èèyàn. gbogbo wa ń kírun lọ ọwọ́ abọ́ bàtà rẹ̀ rẹ̀. báwọn sọ̀hámọ̀ ìwọ́n lọ́gbà gbẹ̀sẹ̀ níbi wọn kí lóun sáwọn abẹ́lẹ̀ rẹ̀ gbà kí ló pàdé ẹ̀kọ́ bàtà yìí wọlé torí bí a ti lọ ilé ọgbọ́n bàtà rẹ̀ ẹ ló dé káwa náà kọ́ àníbi sọ́kọ̀ fún àwọn àríwá tó dàmọ́ ọ̀sẹ̀ yìí pé màlẹ́kà jùbí lọ́wọ́ á bá mi pé bàtà tí òun wọ̀ sẹ́sẹ̀ ẹ̀sìn wà bẹ́ẹ̀ ìgbésẹ̀ kò wọ́n wọ́n ni. àìbáyé ìdájọ́ lọ́wọ́ wà nínú àdéhùn yìí ṣùgbọ́n tí èèyàn sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé kò sí ìkàtó ọba rọrùn bóyá èèyàn sáfù lọ ọbẹ̀ kí o kò sí ìgbà tó burú ọwọ́ àkíbàtà ọwọ́ lẹ́sẹ̀ kò sí kí o. àbí ó kí o níta kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ kíbàtà ọwọ́ lẹ́sẹ̀ ó sì kí o bẹ́ẹ̀. ṣùgbọ́n tó wá sí pé bàtà yẹn yóò kó bá ilé tó ti fẹ́ kí o sí kí wọ́n fẹ́ rọ́ọ̀gì síbẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé yẹn wọ́n gbọ́dọ̀ sàkíyèsí láti dá sí pé kò ní í dọ̀tí ṣùgbọ́n bàtà yóò ti kó bá nǹkan bíi ìyẹn lọ́nfààní láti lè fi bàtà kí òun nínú ìgbà ìyẹn lọ́nfààní yẹn gbé àwọn bíi nǹkan bá fẹ́ kí wọn jàǹdà ìlú wọn sókùlà tó yẹ pé èyí tó pọ̀ jù ní pété aláàbìkì ẹ máa rí fún ọmọ yẹn bàtà rẹ̀ tó eléyìí kì í sọ̀rọ̀ àyàn tó sunna rẹ̀ yọ Muhammad tọ́kọ̀ bá rẹ̀ tó lẹ́tọ̀ọ́ eléyìí tó ti pé àwọn sọ̀hábà ni wọ́n lọ lọ́yọ̀ àlẹ́ yìí sáàni bá ti lè ṣe gẹ́gẹ́ báyìí àwọn ọ̀fẹ́ máa kí ni oríṣi lómi sí tí àlẹ́ mi bá ti ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yàtọ̀ sáwà lónìí tí wọ́n bá sọ àìmọye àdéhùn ìfẹ́ lómi yóò ti tó máa lọ kó lè bá a bá ìfẹ́ náà rẹ̀ àwọn sọ̀hábà ò rí báyìí sábà ti lè rí pé àlẹ́ mi ṣe gẹ́gẹ́ tó wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wọn ò ṣùgbọ́n èyí tá a ní ìdígbàgbẹ́ ni pé àdéhùn tó gbọ́ wọn wàlẹ̀ wọ̀sẹ̀lẹ̀ mọ̀lẹ́kà dùgbò ìwà báyé pé ẹ̀gbí wà ní bàtà rẹ̀ ọkọ̀ sílẹ̀ ẹ̀rí tó ti fi márùn lọ ànábì òkèrún ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ padà ó tún kọ̀ sínú rẹ̀ ni ìyá ti jẹ́ pé ọ pé ẹjọ́ bá rántí bí ẹ̀sìn wọ̀ lára àwọn nígbà tí kírun lọ tó bá rọrùn láti mú ẹ̀mí yẹ kó bóyá bí fìlà àbí bí bàtà àbí àǹkàṣe àbí bí nǹkan míì tẹ́ ọ̀rọ̀ láti mú kó lára yóò mú kó yóò sì máa kọ̀ sínú rẹ̀ ṣùgbọ́n tí ọba rọrùn yóò já àrùn láti lè mú kó yóò wá bẹ̀rẹ̀ sí i lọ́nà. ṣùgbọ́n náà ṣe ké lẹ́yìn ìgbà téèyàn ti kírun tá ló tó rántí ó ti kírun bẹ́ẹ̀ ló wá rántí pé á ah, ẹ̀yìn bí aṣọ tí mo fi kírun yìí mo mọ̀ sí tọ́ sí. báyìí pé àlàyé wà pé ìtàn ọmọ náà tó fi fi àpàdà sí àlàyé rẹ̀ lọ́jọ́ wájú ọmọ ti tọ́ sí ó ti kírun táwọn rẹ̀ sí kò ní í dáhùn yẹn padà sí lára ọ̀rọ̀ tó wà fún islam. ṣùgbọ́n ẹni tó ṣe pé ọba ìgbé ìtọ́ ka sí òun lásọ báyà bí ti ṣe lọ. ó sì máa pàtó wípé ààyè ibi títọ̀ yẹn lè dé nì ọwọ́ tó ní láti ṣe ni pé ọwọ́ bí tí ó lé èrò tó lérò pé ìtọ́ lè dé níbi aṣọ òun náà ni yóò fi omi fọ̀ kò ní ìdí mọ́ fọ odidi aṣọ ẹ̀ ṣùgbọ́n tí ọba máa pàtó bí pépé wà ó ti dọ̀rọ̀ yẹn fún kí wọ́n fọ òtìjà lọ yẹn. bákan náà lọ́jọ́ sí pé ẹlòmíì wà nígbà míì tó ṣe pé kọ́lọ́mẹ̀tì kí ari wọ́n lè sọ pé ó gbé sọ̀wá ní hospital àbí ó gbé ìga wá tó bóyá bí tó ti lọ lásìkò ó ti tó tí ó sì ti wà nínú ike tí wọ́n fún un irú ẹni bí ọ̀la pàní láti lè fi láti lè fi kí wọn ó gbọ́dọ̀ lò fìtínà láyé náà kò fi sí nìkan torí kò ìdájọ́ pé ẹ̀sìn wà ní ara rẹ̀ náà nìyẹn yàtọ̀ sí sọlọ́pẹ́pẹ́ yẹn pé ọmọ dárí bí ìbá ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ìlànà súnà lẹ́yìn ọ̀nà àgbẹ̀ bí ìbá kí ọ nípò kọ́ mi yọ ọmọ ké kéèyàn ti gbé ó sì máa bá wọn lọ. bí ọba ti já sí pé ọmọ àmàdájú pé ẹ̀sìn wà lára ọmọ yẹn tọ́ba ẹgbẹ́ ọ̀la rẹ̀ ọ̀la fani láti gbé ṣùgbọ́n ẹ̀jọ̀ bá pàṣẹ yóò gbélé rí pé ọ̀sẹ̀ ìgbè ìlú rẹ̀ yóò ti jọ. ẹ̀rí rẹ̀ ní pé alẹ́jọ́ mohammed lọ́kọ̀ọ́kọ́ ọ̀rẹ́ ìgbésẹ̀ ó dé umama ọmọ zayna ti ṣe zayna jẹ́ ọmọ alẹ́jọ́ mohammed lọ́kọ̀ọ́kọ́ ìgbésẹ̀ umama yìí wá jẹ́ ọmọ fún zayna ọmọ ọmọ rẹ̀ alẹ́jọ́ lọ́kọ̀ọ́kọ́ ìgbésẹ̀ fún kí ó ti fi láyé. sí kankan ṣùgbọ́n tó wá sọ yìí pé ẹ̀gbin ti jáde kódà lẹ́yìn sínú àbí máa ń fún yàn láti lè fi mú nǹkan kan wá nínú àwọn tó a sọ yẹn ní ilé ìwòsàn ọ̀làǹfààní láti lè fi sí ara ó sì kí o bẹ́ẹ̀. tó lára àwọn ìdájọ́ ìtọ́jà ti fi ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ ni. lára rẹ̀ ní pé èèyàn ní aṣọ méjì tó lè fi kí ṣùgbọ́n wo nínú wa ó ń ṣe ìbéjì yóò ronú sí èyí tó lérò ilé ẹ̀mí wà ń bẹ̀. èyí tó bá rí pé á ah, ninety percent àbí eighty percent àbí seventy percent lọ́wọ́ lórí ẹ̀mí ẹ̀mí èyí ti ẹ̀mí wà ń bẹ̀ òní ó fi ẹ̀mí òní ní tí òní fi kí o. èyí tó lérò ilé ẹ̀mí òtítẹ̀ yẹ òní yóò mú láti lè fi kí o. ọmọ ń wáyé wọ́n ti kékeré ọmọ làǹfààní láti lè fún ẹ̀sìn kú. lára tí máa fà onídìí kí ó jẹ́ aláàrẹ̀ tí ò sì sí ẹnì kankan nítòsí tó lè jásí pé bóyá gbà tó sọ̀dá kí wọ́n bá mú ìtọ́yẹ kúrò lára ẹ̀ àbí nǹkan bí ìlànà kí ọlọ́run akọ́sà ni wà níbẹ̀. àbí ó wà nínú ẹ̀wọ̀n ọmọ tẹ̀lé bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ kí àrípadà sí irú ẹ̀wọ̀n nàìjíríà tó bẹ̀rẹ̀ wípé ẹ̀ ń bá ti wọ bẹ̀ dígbà kọ́ wọnú sàárè yìí. irú ẹni bẹ́ẹ̀ ibi kọ̀ǹdíṣàn tó wà náà ni ó fi máa ṣe lára àwọn sí islam ti sọ kí lọ́pàá lórí tọ́lá wà pé pàṣẹkù lọ́rọ́ nítorí lágbára láti lè ṣe láti mú ẹ̀mí gò so tàbí táálí bí ó ti wá iná yóò ti máa sin ọ̀nà ọ̀bà wọn sọ̀rọ̀ àwọn ọ̀sán. èyí tá a sọ yìí nípa pé ẹ̀sìn wà lára ọ wà láàyè pé ẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ ṣùgbọ́n tí èèyàn bá kí ọ̀rọ̀ tán àbí kí ọ̀rọ̀ lọ́wọ́ rántí pé òun ọ̀sán wàdà àti òun ọ̀wẹ́ sẹ́nẹ́bà irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ọ̀ràn yẹn fún kí ó gé irú ẹ̀ kọ́lọ̀ sàlùwàdà àti kí ọlọ́wẹ́ sẹ́nẹ́bà kódà lọ́ba ti kí ọ̀rọ̀ tán ọ̀ràn yẹn ní kó ti àlùwàdà kó tó ọ̀rọ̀ yẹn kí ọ̀ràn yẹn ní kọjá sí pé kọ́wẹ́ kọ́ padà tó ìrùn kí. ìyàtọ̀ láàrin méjèèjì ni wípé ọ̀nà ọba pawọ́ lẹ́sẹ̀ síwájú ká tó kírun ká sàlùwọ̀lá ká wọ síwájú ká tó kírun. ibi tó náà wá sí ti lè fa àṣẹ ìkẹta ìgbàgbé kò lè jẹ́ ẹsíọ́sì fún kalẹ̀ láti fi kọ́ lọ. ọ̀wọ́ tí ọkàn wáyé ní pé irú ẹni bí ò ní lẹ́sẹ̀ ṣùgbọ́n yóò dá padà ṣùgbọ́n ibi tọ́wọ́ pété máa ń tẹ̀lé téèyàn wá sí pẹ̀lú gbàgbé àti àyùmọ̀ká irú ẹni bẹ́ẹ̀ àmójúkúrò wà fún òun náà ní gbogbo àwọn àlàyé èsì àtìsí lọ nípa àwọn àdájọ́ èyí tó ti rọ̀ mọ́ ẹgbẹ́ yálẹ̀ tó wà lára sọ ni o àbí tó wà láàyè tàbí fẹ́ kí wọ́n ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ọlọ́run àti ẹni tí a gbọ́ yé ju bí a ti pẹ̀lú ògbọ́nà àtúmọ̀ àtẹ̀síwájú nínú àwọn mẹ́jẹ̀mú míì ìtọ́jà sí pé èèyàn gbọ́dọ̀ pé síwájú kí o tó lè kí o kí tá a sọ lónìí kó náà ní kéèyàn wà ní ìmọ́tótó síwájú kí o tó lè láǹfààní láti kí o àti àwọn àdájọ́ díẹ̀ في على اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسماعنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل اللهم إنا نسألك إيمانا اللهم إنا نسألك إيمانا لا يرتد ومرافقة محمد صلى الله عليه وسلم في عالم الجنة يا رب العالمين قوم إلى صلاة